إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ويا إخوة الإيمان إننا في آخر الجمعة من شهر ذي الحجة في عام 1440 سنة فإنه جدير بنا أن نتحدث ونتكلم في خطبتنا هذه عن هجرة النبي صلى الله عليه وعلى آله وسلم فالهجرة أيها المؤمنون في شرع الله سبحانه وتعالى هي الانتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة والدليل قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا أولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا سورة النساء وقوله سبحانه يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون العنكبوت قال الإمام النووي رحمه الله تعالى سبب نزول هذه الآية في المسلمين الذين في مكة لم يهاجروا ناداهم الله سبحانه وتعالى باسم الإيمان والدليل على الهجرة من السنة قوله صلى الله عليه وعلى آله وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها قال رحمه الله تعالى قال شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى والهجرة الانتقال من بلد الشرك إلى بلد الإسلام هذا هو معنى الهجرة في الاصطلاح والهجرة في الاصطلاح في اصطلاح العلماء هي انتقال من بلد الشرك إلى بلد الإسلام وهي من حيث الأصل مشتقة من الهجر والهجر معناه الترك والمفارقة ثم هذا ثم من هذا التعريف يتبين لنا أن البلاد تنقسم إلى قسمين من حيث الجملة بلاد شرك وبلاد إسلام وهي التي يتكلم عنها الفقهاء بقولهم دار الكفر ودار الإسلام وما هي دار الكفر وما هي دار الإسلام دار الكفر هي البلاد التي يغلب فيها أهل الكفر ودار الإسلام هي البلاد التي يغلب فيها أهل الإسلام فهذا هو أجود ما قيل في بيان دار الكفر ودار الإسلام وهناك من الدور ما يتعذر وصفه بكفر أو إسلام وهي الدور التي يختلف فيها المسلمون بالكفار اختلاطا بحيث لا يمكن أن يوصف المكان بدار كفر أو دار الدم وهذه الدار يعامل فيها الكافر بالدماء يستحق والمؤمن بما يستحق فرضية الهجرة وشروطها قال رحمه الله تعالى والهجرة فريضة على هذه الأمة من بلد, من بلد الشرك إلى بلد الإسلام فأفادنا رحمه الله تعالى أن الهجرة واجبة على أهل الإسلام من بلد الشرك إلى بلد الإسلام واعلم أن الهجرة منها ما هو واجب ومنها ما هو مستحب فالهجرة الواجبة هي في حق من لا يستطيع أن يقوم بشعائر الدين أعني المسلم الذي في بلاد الكفر ولا يتمكن من إظهار دينه فإنه يجب عليه أن يهاجر إلى أن يهاجر إن استطاع ففهمنا أن الهجرة الواجبة لها شرطان الشرط الأول عدم التمكن من إظهار شعائر الدين التي لا يقوم الدين إلا بها الشرط الثاني أن يكون مستطيعا وهذا سيتبين من الآية وهو الدليل الذي ساقه المؤلف رحمه الله تعالى أما الهجرة المستحبة فهي الهجرة من المكان الذي ينقض فيه دين الإنسان مع أنه يتمكن من إظهار الدين وإقامة شرائعه الأساسية والهجرة عن مثل هذا المكان على الاستحباب سواء أكانت دار كفر أم دار فسق هذا من حيث الأصل في تقسيم الهجرة من حيث كونها واجبة أو مستحبة قال شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى وهي باقية الإشارة إلى الهجرة يعني أنها باقية إلى أن تقوم الساعة وذلك لما سيذكره من الدليل لما سنذكره من الدليل فإنه صلى الله عليه وسلم قال لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها وهذا يفيد استمرار الهجرة استدل رحمه الله تعالى على وجوب الهجرة فقال والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم أي ظلموا أنفسهم بالبقاء بين ظهرين المشركين مع إمكان الهجرة وتعذر إقامة الدين بين المشركين قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض فإذا كانوا مستضعفين في الأرض فإن هذا يفيدنا أنهم لا يتمكنون من إظهار شعائر الدين قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها هذا جواب الملائكة على اعتذارهم في أنهم متلعبون قال الله تعالى أولئك مأواهم جهنم وساءت مصيرا هذا حكم الله فيهم ومأواهم أي مصيرهم ومآلهم جهنم وساءت مصيرا نعوذ بالله منها ثم استثنى الله سبحانه وتعالى بقوله إلا المتلعبين ثم بين من هم وهذا فيه فيه دليل على الشرط الثاني وهو القدرة على على الهجرة إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا وهم لا يستطيعون التخلص من هذا الاستضعاف الذي هم فيه ولا سبيل لهم إلى الوصول إلى المسلمين إما لضعفهم أو إجرائهم على الإقامة بين المشركين أو غير ذلك مما يحقق الوصف فيهم أنهم لا يستطيعون حيلة يتخلصون بها من من تسلط الكفار ولا يهتدون سبيلا يصلون به إلى المسلمين ثم قال تعالى في الحكم على هؤلاء أولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا وهذا وعد الله سبحانه وتعالى بالعفو على هؤلاء لعمرهم بعدم الاستطاعة ثم قال وقوله صلى الله عليه وعلى آله وسلم على وجوب الهجرة في قول الله سبحانه وتعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون أمر الله عز وجل هنا بالهجرة إذا تعذر في إقامة العبادة في مكان فيهاجر إلى أرض إلى أرض الله الواقعة ليحقق العبادة قال الإمام البغوي رحمه الله تعالى سبب نزول هذه الآيات في المسلمين الذين في مكة لم يهاجروا ناداهم الله باسم الإيمان ولذلك فهمنا أن هذا أن ترك الهجرة مع القدرة عليها ليس بكفر إنما هو من المعاصي فقوله أولئك مأواهم جهنم وساءت مصيرا هذه عقوبة وليست جهنم التي يخلد فيها أهلها ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdára orí tó ṣe fún wa ìjọ Ọlọ́run àti ìbẹ̀rẹ̀ fún wa bá òṣìṣẹ́ Ọlọ́run àlejò àwọn ọmọ sọlọlá àti ṣẹlẹ̀ àwọn ará ilé àti àwọn sọhábà rẹ̀ tí Ọlọ́run ọba fúnpa akẹwọn àti ogbodò tẹ́lẹ̀ náà wọn pẹ̀lú dáadáa tí wọn fi sílẹ̀ nítòsí lọ́jọ́ gbogbo àtàjẹ ló sin Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ọba lọ́wọ́ wa lọ́sàn wa àti lóru wa ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa káwọn ṣe tọ́lọ́wọ́ bá fẹ́ láti jìnnà sí gbogbo tọ́lọ́ ọba ìrèké ọlápọ̀ ní òní tí ṣe jíwà tó parí nínú oṣù lòlìṣíjà ní pọtipọti hijira nígbà Muhammad sallallahu alayhi wa sallam ètò tó ife ní òní táǹwò àkọsílẹ̀ òní tí ń jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n tí ọ̀la tí ọmọ jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n tó bá wu ọlọ́wọ́n ọba ọgbọ̀n ọjọ́ lè gbé tó bá ti wọ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ọgbọ̀n ọjọ́ lè má pè ṣùgbọ́n àti ní àtẹ̀jì òní gangan gangan oníjìmọ̀ tó parí nínú oṣù lòlìṣíjà ní pọtipọti hijira nígbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni sáà ti máa ran kàn pẹ̀lú àwọn ọlọ́ọ̀tì ọlá rẹ̀ gàdí lọ ipe jimá ti ń bọ̀ báyìí kọ́lọ́wọ́n bá kó tún mú èmi àtẹnìkan káwá máa bẹ lórí orí nínú nídìrá tuntun tí ọmọ jẹ fourteen tí ọmọ jẹ fourteen forty one nídìrá anabi sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú àwọn ọlọ́ọ̀tì subhanahu wa ta'ala ama salaye fún wa nípa hijirọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kí sì ní jẹ́ hijirọ síbẹ̀ náà ló ti ṣe rí nínú àwùjọ tó ṣe é pé ó ti lé kọjá lọ àbí báwo làwọn èèyàn ti ń ṣe nínú àwùjọ tó ṣe bá wà nísinsìnyí. ìjọ ti ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kéèyàn pa nǹkan tì kọ́ya nǹkan tì kọ́ya nǹkan kó fi nǹkan sílẹ̀ òun ní jẹ́ bẹ́ẹ̀ nínú èdè Islam ètò sì ní bá mu sí eléyìí òun náà ní gbọ́dọ̀ àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tó fi yé wa dáadáa nípa wípé alimuslimu masalima alimuslimu náà mi lè sáà nìyí wọ̀nyẹ́lì àdẹ́gbọ́sọ́lá ní olùkọ́ ẹni tó jẹ́ mùsùlùmí olùkọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà kúrò níbi ahọ́n rẹ̀ láti fi sọ̀sọ̀kúsọ fún wọn láti fi bàtà yé wọn jẹ́ ọ̀sọ́ra ahọ́n rẹ̀ kò máa sọ̀sọ̀kúsọ sáwọn mùsùlùmí ẹni tí ń jẹ́ mùsùlùmí lẹ́nu tó wọ́ rẹ̀ láti fi ṣe sùtá mùsùlùmí wa ni wọlé muhajiru na a lè pè lẹ́nu ṣe hijira tó máa ó dì í yàn dáadáa òun lẹ́nu tó gbogbo ọba lódì lódì ọlọ́run wọn fẹ́ràn bọ̀nu owó bọ̀nu ọyàn ló di gbogbo tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́fẹ́ ẹni yíyan ló di ìlú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tọ́mọ nìyàn òun lẹni bẹ́ẹ̀ gbogbo ọwọ́ pátápátá tó bá ti báyìí òun pé ó ti kiri òkú ti hijirọ́ tá a bá sọ pé lè hijirọ́ ìtumọ̀ rẹ̀ òun náà ni àtẹ́ríkù orílẹ̀ ìlú orílẹ̀-èdè agbègbè tó ṣe pé àwọn kèèrè yìí ni wọ́n wà níbẹ̀ tí wọ́n sì ń lo agbára lórí rẹ̀ tí ò ní rọrùn fún mùsùlùmí láti kéde ẹ̀sìn rẹ̀ láti polongo ẹ̀sìn rẹ̀ láti fi ẹ̀sìn rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo agbègbè tí mùsùlùmí bá ti wà tí ọba ti rọrùn fún láti dé ẹ̀sìn rẹ̀ yóò dáadáa láti kéde ẹ̀sìn rẹ̀ láti fi hàn pé mùsùlùmí lòun aha irú ààyè bẹ́ẹ̀ ọkọ̀ àdàdà fún mùsùlùmí mùsùlùmí gidi tó máa ń tọ́ wá sí láyé òun náà ní mí tí ọba ti wá lè jẹ́ ibi kọ̀ọ̀bá ti rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ láti ké kọ́ kódẹ́sì rẹ̀ ṣe láàyè yẹn àjẹpé òfin ẹ̀sìn ọlọ́run ti ní ọ̀nà ìrìn lórí ilé kókó láàyè yẹn ó sì máa lọ dá ìjẹ́ ẹ̀sìn ìjọ ọlọ́run ìjọba ti ṣe látàrí ànẹ́bí sọ̀rọ̀ láàtọ́lá ló ti bẹ̀rẹ̀ yóò sì máa bẹ dísítàl kìyàmọ́ ọlọ́run ọba ìrètọ́lá tí ó fi dé ni. àwọn ẹ̀rí lórí eléyìí ọkọ̀ dáadáa nínú àwọn ẹ̀rí onáníkó ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ́jú tọ́lọ́ fún anabi sallallahu alaihi wa sallam nínú sọ́lọ́tù nìta àyà náìtì seven to ninety nine ọlọ́sọ ọ̀la rẹ̀ gàdúrà ọmọ pé iná lẹ́bí iná tàwa fún ahùn lẹ́mẹ̀lá àyíká lọ́ọ́ lè ní àǹfọ̀tì dáadájú àwọn tó ti pé àwọn màláíkà ń pa wọn nígbà táwọn màláíkà ń pa wọn wọ́n pa wọ́n lẹ́ni tó ti pé wọ́n ti àbò sí èmi ara wọn wọ́n bora wọn sí wọ́n wà ní orí rẹ̀ tó ti pé kò rọrùn fún ọ láti rí ẹ̀sìn ṣe wọn ò wá kó ń bẹ̀ lọ sórí rẹ̀ rọrùn fún ọ láti rí ẹ̀sìn ṣe wọn á jókòó wọn takú síbẹ̀ pé tọ̀ ọlọ́run náà rí a ọlọ́run náà mọ̀ tó kí la wá fẹ́ ṣe àárín a fẹ́ ṣe wọ́n sì lágbára láti kó lórílẹ̀ ẹ̀ lọ sórílẹ̀ tí fi ọlọ́run ọba láti irú ara wọn sí nígbà tó dé fún wọn lágbára àti ṣe yíyọ́ kó láàyè yẹn lọ sí àyè míì àwọn tí àwọn ń palẹ̀ tó ṣe pé wọ́n tí wọ́n bá ń bèèrè lọ́wọ́ wọn pé kí wọ́n lóde tẹ kó sínú ilé ìtàn màláìka bá ń bèèrè lọ pé kílé tẹ tẹ wà ń tẹwé ilé ìtẹ́wájẹ́ pé tẹ bá kú nì kílé tẹ wà nù irú tẹsí báyìí kọ́ọ̀lù wọ́n máa sọ fún màláìka pé kó nà mú sọ́dọ̀ àti ìnà fìlẹ̀ ọ̀rọ̀. èrè wa báyìí wọ́n sọ wájú aláìní agbára lórí ẹ̀ ni wọ́n sọ wájú ọ̀lẹ́ ni alágbára láti kúrò nínú ìlú ni ẹ̀rí ibi tó rí sí sínú àlàfẹ́ kí ni òkú náà láwà subhanallah wọ́n máa wé eléyìí ní àwíjàre fáwọn màláíkà yìí pé tó àwọn gbọ́dá ni wọ́n ti sọ wá lẹ́nu tó lẹ nínú ààyè yẹn ni láti wà níbẹ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ ni pé ọlọ́wọ́n bá máa sọ fún wọn pé kàmàláìkà máa sọ pé alẹ́mùtẹ́kùn ọ̀rùtù lọ́ọ̀hì wá sí àjẹmùfẹ́tò bá jòrò fi hàn eléyìí ẹsẹ̀ rí fún yìí sékè ètè orílẹ̀ ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá fẹ́ orílẹ̀ ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá gbáàyè dáadáa tẹ́wàá sọ pé ẹ̀rí orílẹ̀ ọlọ́wọ́n bó ṣe tẹ̀ tó tẹ́ẹ̀ fi ṣe híjírọ́ tẹ́sí ìdílé padà kó lórílẹ̀ ibi tí wọ́n ti ń sá ìgbàgbọ́ tẹ́sí òsì rọrùn fún yín láti ṣe tẹ́sí lọ sórílẹ̀ tó ti kẹ́sí òsì rọ̀ lọ́rùn láti ṣe amalaika ọmọ sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́ni múlá ìṣàmà wàhùn jahannam irun wọn bẹ́ẹ̀ iná jahannam òun náà ní ìdílé sí wọn wọ́tá àti màsí rọ̀ burú jáì kéèyàn wá ti wàhálà láyé ó ti wá padà sínú náà jahannam ọlọ́wà wọ́n ń bẹ lábẹ́ ìkápá àwọn olówó wọn wọn lágbára kankan bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà tí wọn ò lágbára títìrìn àjò bẹ́ẹ̀ wá ni àwọn ọmọ kéékèèké ọmọ kólóró táwọn náà ò lè dá tìrìn àjò àyàfi irú àwọn bẹ́ẹ̀ kíkúka wọn mọ́ bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ. ó ní àwọn ẹni tó ti pé láyọ̀ tẹ̀sán ẹ̀rọ náà kéèlà wọn ò rí ọgbọ́n kankan dá wọn ò rí ète kankan lò wọn ò rí agbára kankan ta ọlọ́run ọba ìrètí ọlọ́run ti wọlé ayọ̀ tẹ̀sán tí wọn ti mọ̀nà lọ sí ibi tí wọ́n lè lọ tẹ́sán ó ti rọrùn fún wọn láti ṣe irú wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá yọ sí wọn kó bẹ́ẹ̀ ọlọ́run fún ọkùnrin àyíká àtàlọ́wọ́ àyà àpò àìmọ̀ irú wọn bẹ́ẹ̀ ló súnmọ́ kọ́lọ́wọ́ bá ìrètí ọlọ́run ti àbójútó òfin yóò ti sàbóríyì fún wọn torí kọ́lọ́wọ́ bá ìrètí ọlá ọjà àpò wà ní ọba tí forí ní sàbójútó fún yàn bákan náà ti jọba tí forí yíyan sọ́lọ́tò nìta àyà ninety seven to ninety nine lọ́wọ́ bá ti sàkéèdè ọlọ́run ní iná ọ̀sìn wà sí à dáadáa jù lẹ ní ọlọ́run lọ́fẹ́ ogóró ọba yìí dáadáa o fún ìyá ayọ̀fà àdúró èmi ọlọ́run ní ẹ̀sìn báwo lẹ́sìn sì ní pẹ̀lú lẹni tó gbòòrò ẹ kú lórílẹ̀ tí òtún rọ̀ yín lọ́rùn láti rẹ́ síse ẹ gba orílẹ̀ tí ọ̀rọ̀ yín lọ́rùn láti rí ẹ̀sìn ọlọ́run ọba ìrètí ọ láti ẹ gbà bẹ̀rẹ̀ sọ́dọ̀tì láti ìdí pàtàkì tó fi sọ̀kalẹ̀ ọlọ́run ọba ilé ìjọ lásọ̀kalẹ̀ nípa àwọn mùsùlùmí àwọn tó ṣe pé wọ́n wà ní ìlú mẹ́kà tó ṣe pé wọ́n wá ṣe híjírọ́ ọlọ́run ọba ilé ìjọ lápè wọ́n pẹ̀lú orúkọ ìgbàgbọ́ ọlọ́run pè wọ́n pẹ̀lú orúkọ ìgbàgbọ́ orúkọ náà ní yá ìbáàdì àjẹsí ọlọ́run pè wọ́n pẹ̀lú ìjórúkọ ẹrú rẹ̀ ọlọ́run ọba ilé ìjọ láti híjírọ́ ẹ̀rí rẹ̀ bó ti wà lóṣù ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn súnà lẹ́sùn sọ́lá nínú ẹ̀rí tó wà lóṣù súnà lẹ́sùn sọ́lá òní gbọ́dọ̀ òjijì ọlọ́run tó jijì ọlọ́run sọ́lá àti sọ́lá yìí pé jíjírọ́ ó ní kò ní gbé títí tí sáwọ́bà ó fi gbé ìrònúkú àdàtì òfin sí lórí ayé mọ́ ìjírọ́ ò ní tán títí tí ìrònúkú àdà fi tán lórí lẹ̀ bẹ́ẹ̀ sì ni ìrònúkú àdà ò lè tí ì tán àfijọ́ tóòrùn bá bẹ̀rẹ̀ nígbà tó bá jẹ́ pé òun ti ń yọ ní ìbúwọ́ rẹ̀ tó wá lọ wọ̀ ní ìbúyọ́ rẹ̀ tò nígbà yẹn gangan ìrònúkú àdáni ó ṣe kí ni òògùn ní ọ̀sán àjẹpẹ́ ìgbà tí hijirọ́ lè tán òun náà nígbà kálífì àmọ́ náà ọba ìrètí ọlọ́ládé ṣùgbọ́n oníkálukú pẹ̀lú òṣèṣì jẹ́ ẹ̀yìn oníkálukú pẹ̀lú òṣèṣì rẹ̀ lẹ́wọ̀n lẹ́wọ̀n òun náà ni yọ́ máa wà fún oníkálukú sáàkiri àwọn áyà yẹn lò àti àwọn àhàdíìsì àtàdíìsì míì tó tún wá tó jẹ́ tuntun sọ nǹkan míì sọ yàtọ̀ sí eré gbogbo àtàkẹ́ òsìn ọlọ́run nígbà tá a ti máa hijirọ́ tá a ti mọ̀ ife hijirọ́ bó ṣe rí náà ní pé kéèyàn kó lórílẹ̀ ibi tí ẹ̀sìn òkè ara lọ́rùn láti ṣe lọ́pẹ́ ààyè tó ṣe pé yọ ọ̀rọ̀ yẹn lọ́rùn láti ṣe ẹ̀sìn bóyá àpẹẹrẹ náà ìwọ náà lè wà ládùúgbò nínú ìlú kan ṣoṣo náà ni tẹ́gbẹ́ àti tẹ̀sìn rẹ̀ fọ̀rọ̀ ọ̀rùn arára bó ti kọ́ ma gbogbo àwọn tí wọ́n bá jó gbogbo àwọn tó ṣe pé wọ́n máa kó ra lọ ni wọ́n bẹ́ẹ̀nbẹ́ tẹ́sí ọ̀rọ̀ ọlọ́run táwọn ọmọ rẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀sìn yé láti ìpìlẹ̀ tẹ̀tẹ̀ ìgbésí ayé wọn so ọ̀rọ̀ ọ̀rùn fáwọn náà kákó lásìkò kan lọ sí àdúgbò míì lásìkò tá a bá mọ̀ yìí pé ọ̀rọ̀ ọ̀rùn fún alágbègbè ká tẹ̀sí bẹ́ẹ̀ á wà kó lọ sí àdúgbò tó ti fi ọ̀rọ̀ wa lọ́rùn láti pé kí arẹ́ ẹ̀sìn sí níbẹ̀ gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run orílẹ̀ méjì náà ló wà orílẹ̀ kèfèrí wà orílẹ̀ ìsìlámù wà orílẹ̀ kèfèrí òun náà ni abẹ́júwe rẹ̀ kò sí ń tálẹ́ fi júwe rẹ̀ ju orílẹ̀ pé àwọn tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n borí nílẹ̀ lọ òun náà làwọn kan jẹ́ aláìgbàgbọ́ tí ó sì wá ní rọrùn fún mùsùlùmí kankan bá wà bẹ́ẹ̀ ó lẹ́sìn ọlọ́run ọba sí dáadáa orílẹ̀ tó ń pè lórílẹ̀ Islam olórílẹ̀ tó ti pé tó ọba wà ọ̀sìn ẹ̀sìn rẹ ní gbẹndẹ́mukẹ́ pẹ̀lú rọrùn pẹ̀lú rọra pẹ̀lú kọkànbalẹ̀ pẹ̀lú fàyàbalẹ̀ ló fi máa lo fi ti gbogbo ibi tí yẹn bá ti wà táwọn ọ̀pá àwọn tó dominate rẹ̀ àwọn tó yẹ ṣe mùsùlùmí ni wọ́n sì ti pọ̀ jù ìwọ mùsùlùmí ò lè ní ọwọ́ jà nínú rẹ̀ orílẹ̀ tó ṣe kí wọ́n ń pè lórílẹ̀ èdè ìfìrí nìyẹn àmórílẹ̀ sáà òlè tó ti fún àwọn mùsùlùmí àwọn ni wọ́n yí bíta ní inú orílẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni orílẹ̀ míì fún wa bẹ́ẹ̀ òun náà lórílẹ̀ tó ṣe pé méjèèjì ló pé sílẹ̀ tọ́wọ́ ajẹ́ pé bó ṣe pé sílẹ̀ kan rọrùn fún wa láti gbé ká sọ ibi orílẹ̀ èbèrè ni nítorí ìdàpọ̀ tó lágbára tó tún tẹ̀lẹ̀ láàrin láàrin àwọn méjèèjì ẹnu máa pẹ́ tó jẹ́ mùsùlùmí ìwòye rẹ̀ ni pé gbogbo yìí pé pé báwọn ti rú mọ́ra àwọn yẹn ǹjẹ́ kéde pé ń kópa lára dẹ́sìn òun tí bá ti ń kópa lára dẹ́sìn rẹ̀ àjẹpé yọ yẹra lọ síbi tí ò ní sí ìpalára fún ẹ̀sìn rẹ̀ gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run bákan náà ká lọ mọ̀ pé hijira méjì péré ni o méjì ni hijira pín sí hijira alákọ̀ọ́kọ́ òun náà lè sọ jẹ́ ọ̀ranyàn ìjọba lẹ́ẹ̀kejì òun lè tó ṣe pé kọ́ jẹ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n afẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ọba wà nínú ipò yẹn tọ́ba ṣe kí ni o tọ́ba lè ṣe bẹ́ẹ̀. ìjọba tó jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí òun náà ni ìjọba tó ṣe pé mùsùlùmí ó ṣe kó lórílẹ̀ kèfèrí lọ sí orílẹ̀ Islam eléyìí ọ̀ràn yẹn ni pẹ̀lú tọ́ba jẹ́ mùsùlùmí tó máa ń tẹ̀ǹtẹ̀ wọn ò sì ní díyàn lọ́wọ́ àti tẹ̀síyàn ṣùgbọ́n bí èèyàn bá wà ń bẹ́ẹ̀ ẹ̀sìn yóò sì tún máa dúró díẹ̀ díẹ̀ náà. bóyá láàrin ibi téèyàn wà yẹn èèyàn ti rí rẹ̀ gẹ́gẹ́ bíi màláìkà láàrin gbogbo àwọn olùmọ̀ àgbà lélẹ́yìn ẹni tí ń lélẹ́yìn abẹ́ ẹ̀ wo ni ẹni táwọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó kú onírú orílẹ̀ yẹn kọ́ lọ sí orílẹ̀ tó ṣe é gbé yóò tún rọrùn fún un kọ́ lọ a fẹ́ ni àní ṣe kí ni o àní fi ní ọ̀ràn yàn lórí ìlú ẹni bẹ́ẹ̀ ìjírọ̀ ti yẹn alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú fún tó jẹ́ ọ̀ràn yàn òun wípé láti fi ẹ̀sìn bó ṣe tọ́ bó ṣe yẹ rọrùn fún yẹn náà tọ́ba jẹ́ kó bá ti rọrùn á jẹ́ pé yọ wà nínú ìlú yẹn tẹ̀mọ̀ pé àwọn sọ fún wa lọ́pọ̀lọpọ̀ yìí pé ẹ̀sìn tún ṣe ń lu sẹ́yìn níbòrò sẹ́yìn tún ṣe tún ṣe kí wọ́n alábòrò tún sọ pé àṣẹ ìjírà kan lọ sí kìlómítà five tàbí kìlómítà ten tàbí kìlómítà eight kò sí tọ́jọ́ orílẹ̀ torí pọ̀ ọrụ kárí ẹ̀sìn ṣe dáadáa nínú ìgboro sẹ́yìn ebi nínú ìgboro sẹ́yìn làwọn náà wà. à ń rí i ṣe atúndáwọ̀ àtijọ́ àwọn èèyàn bá àtúrí wọn pè lákìyèsí tó bá lọ dé gbọ́n lóko lọ fẹ́ túnṣe àtúnṣe lọ fẹ́ ṣe láàrin àwọn kan à ń rí i fún wa láti polongo ẹ̀sìn láti tẹ̀sí bó wù wá láti ní ká ṣe kéèyàn tó wá jẹ nìkan lágbára àti kó ẹsìn ọ̀rọ̀ lọ́rùn láti dé mbẹ ní alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọwọ́ alágbára tí ó fi kúrò nínú yẹn lọ sí ìlú mi níbi ìbàyẹn wọ́n béèrè lọ́wọ́ sẹ́kù bọ́ni báyìí lọ́wọ́ sọ́mọ́ ọlọ́run kan rẹ̀ wípé arákùnrin kan béèrè wípé òun ní ìfúnpinpin wàhálà tó pọ̀ nínú ìlú tóun ti wá lágbègbè ibi ọ̀rọ̀ òṣèlú dá wàhálà lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ìlú tóun sáté òun tó rí fòrò ẹ̀sìn níbẹ̀ gbogbo àwọn ọmọ ohun tó ń kó dé àwọn ọmọ tó ṣe pé láti pìlẹ̀ wọn ni wọ́n múra dáadáa àwọn ọmọ ohun tẹ̀ tó ṣe pé wọ́n fẹ́ máa sọ fún wọn pé wọ́n yọ ìjáàbù lórí subhanallah ìsẹ̀mí wa fún pínpín fáwọn kò sí ọ̀nà àbáyọ kátàmọ̀ tó ń wò ju pé a àti táwọn bàtú kò ní orílẹ̀-èdè yẹn torí ọ̀rọ̀ ti fẹ́ máa di táwọn ọmọ àwọn náà ti fẹ́ máa yọ ìjà òun kálukú ti fẹ́ máa sọ pé ọ̀nà àtijẹ́ ni ọ̀nà àtijẹ́ ni o àwọn ọ̀wọ́ ọ̀nà àtijẹ́ pẹ̀lú pé káwọn yọ ìjà bùrù ẹjá kò torí tọlọ́run ẹgbà wá ní mọ̀ràn kí la fẹ́ ṣe báyìí lẹ́yìn ìgbà tí sheikh rahimahullah ta'ala tí wọ́n ti àdúrà sọ́kọ̀ fún arákùnrin wọ́n sì fi ẹ̀mí ní mọ̀rírí ẹ̀sìn bó ṣe mọ̀rírí ẹ̀sìn àti bó ṣe bó ṣe táwọn ọmọ rẹ̀ nípìnlẹ̀ tí wọ́n fi hàn sí dáadáa wọ́n wá sọ fún pé inú tó dáa jù oníkàwọn ọmọ rẹ̀ dún ní máa ìta wọn mójútó ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ lá dáadáa tó bá jẹ́ pé ìlú tí wọ́n wà yẹn ṣe ní kọ̀ọ̀rọ̀ wọn lọ́rùn láti pé kí wọ́n wá rẹ́sì débẹ̀ wọ́n tún gba orílẹ̀-èdè mi lọ́nà tí ó rọ̀ wọ́n lọ́rùn láti fi yẹn tuntun torí pé ìjà àbùjọ ọ̀ràn yàn lórí àwọn ọmọ wọn ọlọ́wọ́n ọba ìrẹsẹ̀ ló sì béèrè sọ́bàdà lè yà mí ṣé torí ayé ló ti sọ àwọn ọmọ rẹ ló ń fa sága ṣé torí ayé ló ti sọ àwọn ọmọ rẹ lẹ́yìn tó ti pé wọn wá ná ní ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọ̀la rẹ̀ dájú lọ nígbà tí wọ́n bá sọ pé kóbìnrin ó ti gbogbo ara rẹ̀ kó sí orí orí ẹ̀ kó sí gbogbo ẹ̀ kálẹ̀ ọgbọ́dọ̀ ló kàkà ń bẹ lọ nígbà tó bá jẹ́ kó bá ti lágbára láti ṣe sílẹ̀ láti ṣe bẹ́ẹ̀ gbogbo wa kálọ̀ mọ̀ yìí pé ẹni tí wọ́n kóró rẹ̀ nínú òlu kan tó sì lágbára àti kó mbẹ́ wọ́n jẹ̀mú méjèèjì yẹn tọ́fẹ́ sí wa fún ìṣẹ̀ ni yóò kú ò ní inú òlu yẹn yóò sì lọ sí ìlú tó ṣe pé yọ ọ̀rọ̀ lọ́rùn láti rí ẹ̀sìn ọlọ́run ọba tí tí ọ̀la rẹ̀ gàdé lọ sí. ìjọ́ ni bó ti wà ní ayé ànẹ́bí sọ̀rọ̀ láti sọ́lá wípé nígbà tí ìfòòró ṣẹlẹ̀ tí wàhálà ṣẹlẹ̀ tí ìdààmú ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí sọ̀lá ó ti jẹ́ pé wọ́n lágbára tó ní ìlú mọ́kànjọ́ náà lọ́hùn ànábì ń bá wọn lò ní títí tó fi di onídìí ọdún mẹ́tàlá sáré sọ́sọ́lá ló ní ìlú ní ìlú mọ́kà títí ń sàyàn lọ sí ìjẹ̀sìn ọlọ́wọ́n ọba ìrètí ọlá ṣùgbọ́n nígbà tó di pé wọ́n ń sá títí wọ́n sá débi tí ọ̀nà bẹ́ẹ̀ pin wọ́n ti wá ń sá débi pé tó kù ní pé káwọn pa àlẹ́ ìwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ọba ìrètí ọlá wà fún sani sọlá mi kó lùmọ́kà bí bẹ́ẹ̀ kọ́ anábì sì ń fẹ́ kó jẹ́ pé wọ́n wà ní lùmọ́kà tọ́lọ́ ó ti tẹ̀ láàbù ká ní lùmọ́kà láti láti bá tẹ̀ lùmọ́kà ni ṣùgbọ́n ó ti wọ náà ọba ilé ìjọba ní wọn ti farufa musiba ti dá àtìlẹ́ náà fòrin ká á nà wò wá àhà fáwọn wà ìlú mélòó mélòó musiba ti ó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báyìí tẹ́gbẹ́ já àtìlẹ́ náà fòrin àǹfààní yóò padà gbé jáde fọmọ ẹ̀dẹ́ nìyẹn yóò wá náà gẹ́gẹ́ bí ẹni pé àǹfààní tó gbé jáde yẹn ìpìlẹ̀ rẹ̀ ọdún àti ayọ̀ lọ́pìlẹ̀ rẹ̀ ẹ eh, wo bí hijirọ ti rí ni hijirọ náà ni alifariqa èyí fi òun fìyà bẹ́ẹ̀ ní alukufuri wọ ṣíríkì wọ islam ó fi sáàárín àìgbàgbọ́ pẹ̀lú islam ó yà wọn gbẹdẹgbẹdẹ pé wọn ṣẹgbẹ ara wọn. bẹ́ẹ̀ wọ islam ó fi sáàárín islam fáàrọ̀kọ̀ bẹ́ẹ̀ ní alilmi wọ wọ ó fi sáàárín àìmọ̀kan mọ̀kan. àti àánú ó fi yàtọ̀ sí àti ìmọ̀ náà sẹ́ni islam gbé wa. ẹ wá wo ìjìrọ̀ ó tún fi ààlà tó tó nífan ó fi kalẹ̀ bẹ́ẹ̀nà kọ́lẹ̀tì wọlé sùrọ́ọ̀dì wọ bẹ́ẹ̀nà ọmọlẹ̀ wọ tùmàníìnà láàrin làásìgbò wàhálà fìtínà àti ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ ìjìrọ̀ lọ́nà ọba ìlẹ́kẹ́ láfìlà. subhanallah ẹ wá wo bàtí alẹ́ wa tẹ ìjìrọ̀ lé ìlú madina ọlọ́run ọba ìlẹ́kẹ́ lá gbáyẹ̀ gbogbo àwọn tó jẹ mọ́ tó kù lẹ́yìn sọ́láàtù ọlọ́wọ́n bá yẹlẹ pẹ̀lú abẹ́rẹ́ sí ní sàlàyé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ táwọn mùsùlùmí wá ń tiẹ̀ sí wọn pẹ̀lú gbẹ̀dẹ̀mùkẹ́. bá a ti tún ṣe màá náà ní kí àwọn kékeré òkú wọn tilẹ̀ kó tó lè kọ́ lóògùn náà ṣègbè o kó tó tó máa bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn tó ń jẹ́ aláìgbàgbọ́ pẹ̀lú àwọn tó ti fún ọjọ́ mùsùlùmí wọ́n gba ìlú mọ́kà tí ìlú mọ́kà náà padà wá di ìlú ẹ̀sìn tí ọ̀rọ̀ ọ̀rùn mẹ́rin kankan lásán fún fẹ́ sá ìlú mọ́kà lọ sí ìlú Madina àbẹ̀njẹ́ ọjọ́ pé dípò nínú mọ́kà rẹ̀ lọ sí Madina wọ́n fẹ́ fojú rí ànẹ́jù sọ́lá bá tó sì fẹ́ jókòó sí sọ́fẹ́ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ pé òun fẹ́ ṣe hijira pé o tún fẹ́ ṣe hijira nílùú mọ́kà lọ sí ìlú Madina rárá o kò sí yẹn ma ìyẹn ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti pé àwọn ènìyàn wọ́n fi ń ṣe fanfa láàrin ara wọn pẹ̀lú ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam

tọ́ hadith yìí pẹ̀lú tàkọ́kọ́ tá a bá wò nínú òye wa á fẹ́ sọ pé ìforígbára wọn ọbẹ̀ ń tẹ̀lẹ̀ ṣùgbọ́n ìforígbára wọn ò sí bẹ̀. hadith àkọ́kọ́ yẹn bó ṣe rí náà nìyẹn pé títí tí alikiyamu fi dé ní sábà ní hijira ọmọ wa ṣùgbọ́n lẹ́ẹ̀kejì òun sọ wípé hijira ò sí láti ìlú mẹ́kà lọ sí ìlú madina mà ní pé hijira ò ní sí mọ́ láyéláyé ṣùgbọ́n kéèyàn kóun fẹ́ ṣe hijira lẹ́yìn tàbí ìlú mẹ́kà ti dìlú ẹ̀sìn tán láti ìlú mẹ́kà lọ sí ìlú madina ìgbẹ́lẹ́yìn rẹ̀ báyìí tí ìbá ti ṣèlú mọ́tà lọ sí ìlú mọ́dínà níbi wọn bẹ títí káàlì kìí àmọ́ ọlọ́run ọba ìrètí ọ̀la yóò fi dé gbogbo àwa tá a wá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká wá wòye ẹ jẹ́ àròrí nínú ìgbésí ayé wa bí fourteen forty yìí bó ṣe ń di wẹ́lú lọ báyìí ẹ jẹ́ àrò ká sì fi rotẹ́ wa kí ni tó ń kálukú wa ti báyìí oṣù méjìlá lọ́mọ ìpín kan yìí oṣù mélòó la ti ṣoore síwájú ọlọ́run oṣù mélòó la ti ṣàbúrú ẹ jẹ́ ká ṣe mùhásábà ẹ jẹ́ kó ń kálukú wó tẹ̀síro tẹ́ rẹ̀ hasibu anfusakum qabla an tuhasabu ẹ tẹ̀síro tẹ́ yín síwájú kó tó tẹ̀síro tẹ́ ọjọ́ ọjọ́ kó tó tẹ̀síro tẹ́ yín báwa náà bá ti exam á ti máa bójú òpé á ah, ọgbà nàmbà wáyé ọgbà nàmbà two in fact tí ọba ti ń kàmí bẹ́ẹ̀ o ọ yẹ kí n gba fífi ìmú sẹ́yìn tí n bá náà ti máa ń ṣe kó tó di pé nǹkan ti wó jáde tí n bá ṣe kó kejì ọ yẹ kí n ṣe kó kẹta mò ń wò pé kó kejì ọ yẹ kí n ṣe àmọ́ ní àfa alágbájá yìí tó fi gba wájú ìní agbára subhanallah ẹjẹ́ àtẹ̀sínú tẹ́ wa náà sáàsì síwájú owó tó di kí wọ́n tẹ̀sínú tẹ́ tiwa náà fúnra ra wa. tòtòrí di eléyìí hijirọ́ èyí kọ́ jẹ́ kó ní ìtumọ̀ nínú ìgbésí ayé mi àtẹnìkan kan ni pé dípò nínú aburú bọ́ sínú dáadáa ká jẹ́ pé fún gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlọ́ọ̀fẹ́ ká padà sínú tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọláfẹ́ torí ń tọ́sẹ̀lẹ̀ lójú ayé àlẹ́ sọ̀rọ̀lá àdìsọ́lọ́mù. tọ́lí tètè náà àwọn oríṣiríṣi àwọn nǹkan mìíràn tó ń wọlé lágbègbè náà wípé hijirọ́ ó ti wá di kọ̀ọ̀kọ̀ tuntun tààtú wá ń ṣe ọdún rẹ̀ nínú àwùjọ tó ti fa wà báyìí kọ̀ọ̀kan títí rẹ̀ ń bẹ báyìí láwùjọ wa tó ṣe pé láwọn àwùjọ káàkiri wọ́n ti máa dájọ́ kódà ẹni tí ò ní ṣe ń wá nǹkan tí ó ṣe ń tú ẹni tí ó ṣe ń tiri ìjíra dè náà ni ẹ dákun ẹjẹ ayọ̀dé kó bẹ́ẹ̀ o òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíṣẹ́ ọlọ́run gba gẹ́gẹ́ bí ọdún sẹ́yìn pẹ̀lú ojú ayé àní sọ̀tẹ́lẹ̀ wọn ọ̀mọ́ sí nǹkan kan ju pé wọ́n ti fi náà lọ. àwọn ìbéèrè ibẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ nípa irú ìṣesí báyìí ìpèsè hijirọ táàmù ní àyájọ́ kan lọ́tọ̀ táàmù yà lọ́tọ̀ táwọn àmọ́ sọ pé à ń dunnú à ń yọ̀ nítorí pé a ti fún ẹsẹ̀ kíni o nítorí kọba aláyé ṣùgbọ́n lọ àwọn olùmọ̀ ní pé rárá o rárá o à ní mú hijirọ ní nǹkan tó fi pé a máa wá yọ tẹ̀tẹ̀ sí sínú wọn máa dùn lórí ẹ̀yìn bí bóyá ọdún kan ti wá dé fún wa rárá o wọn ní ká gbọ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ kó ṣe bí ó ṣe lọ oníbèrè béèrè lọ́wọ́ kan nínú àwọn olùmọ̀ ó ní pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùmọ̀ wa kí ni ìdájọ́ ẹkùn àlìfàlẹ̀ bìdíkírọ́ àlìdíkírọ́ ti nàbà wíjà kí ni ìdájọ́ tọrọ mọ́ wípé kéèyàn máa ṣèrántí ìjírọ̀ ànẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹni yẹn bá àwọn ọ̀rọ̀ tọ́kọ̀ síbi àkórí rẹ̀ níyà o ìbéèrè tí wọ́n béèrè ìdáhùn ni pé nínú ẹ̀ máa lò wọ́n nínú tá a dáadáa tó dájú lọ́dọ̀ ahlul hadith àwọn àpò ní hadith wọ̀síyàrì àwọn àpò ní sírọ̀ tí wọ́n mọ ìtàn dáadáa òní pé tá a bá béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ pé béèrè rẹ̀ yẹn á béèrè pé híjíwà nẹ́bùsù sọ́làm tó ṣe ìgbà wo ló ṣe wọ́n ní tá a mọ̀ dájú ní pé àdébùsù sọ́làm ṣe híjírọ̀ rẹ̀ nígbà tí ó ṣe min awa'il shahri rabi'il awwal ìpìlẹ̀ ìpìlẹ̀ oṣù rabi'il awwal lànà ìpìlẹ̀ rẹ̀ wọn làlẹ́ sọ́sálàmù olóbẹ̀rẹ̀ ìjírọ̀ rẹ̀ ó ti wọ ìlú Madina ní tó ṣe déédéé òru ẹlẹ́ẹ̀kejìlá nínú sọ̀rọ̀ bí ọ̀là wọlé yẹn ànábì wọbẹ̀ tó tún wá ṣe déédéé ọjọ́ nẹ́yìn ọjọ́ mande mande ọjọ́ ní twelve òun làlẹ́ sọ́sálàmù ṣe kíni o òun ìlú Madina nínú sọ̀rọ̀ bí ọ̀là wọlé a sì mọ̀ pé oṣù ọ̀là wọlé ọ sí oṣù nìkan rọ̀ pé tó bani sọlọm ti sẹ ní sẹgbẹ yírọ rẹ bó ṣe rí nìyẹn ní ọbẹ làwọn nìyí ṣùgbọ́n lójú ayé àbá wa Umar radiyallahu ta'ala anhu àrùbá òun náà ni àwọn mùsùlùmí ti jókòó yìí pé ó mọ̀ yẹ kọjá wípé gẹ́gẹ́ bí Abu Musa al-Ash'ari ṣe ránṣẹ́ sí àbá wa Umar ìpè à gbogbo àwọn àkọsílẹ̀ tẹ́ ẹ̀ bá ń kọ ránṣẹ́ sí wa ẹ dákun ẹ máa fi òǹkà ọjọ́ sí i káfí máa mọ̀ kàtẹ́ ẹ̀kọ́ yàtọ̀ sí èso tẹ́tẹ́ ẹ bá tó kọ lásìkò míì. <coughs> ìdí báyìí òun ni Umar ti kó àwọn sọ̀hábà jọ ìpè ẹ dákun ẹ̀já wò ẹ̀já wò abáwo ni

ètò ti pín lẹ́yìn rẹ̀ lára ti bẹ̀rẹ̀ sí ní dẹ́sẹ́tù ẹnu wọn kò lórí pé mo ti kí ni o fún òǹkà ọdún tàbí sọ́dọ̀ bẹ̀rẹ̀ hijrọ́ kò tún máa ka òǹkà lọ. wọ́n tún wá tẹ̀sẹ̀ wá òkú oṣù láti bẹ̀rẹ̀ ibẹ̀ ni wọ́n tọ́ dáàbò oṣù Ramadan ibẹ̀ ni wọ́n tọ́ dáàbò oṣù Dhul-Hijjah ṣùgbọ́n kẹ́ni wọ́n tó padà tó kó sí oṣù Muharram ibi oṣù yẹn ká ti kí ni o ká mú. bọ́dà táwọn olùmọ̀dá ni ọ̀rọ̀ hijira ti wà lẹ̀ ní inú oṣù tó hijja òun náà sì ni àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ Madina tí wọ́n wá tí wọ́n jẹ́ àǹsọ́ọ̀rù tí wọ́n wá bá ní sọ́nà ṣe bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ àpèlè àkọ́bà ẹlẹ́ẹ̀kejì tẹ́gbẹ́ preparation wípé ànẹ́bí ò ṣe jẹ́ ọ̀ṣẹ́ kí ni o ó ti wà lẹ̀ tó nípa ayé rẹ̀ báyìí tí wọ́n parí iṣẹ́ hajj nípa ayé oṣù hijja báyìí kò sí tó kù tó ju pé muharram lọ́wọ́ àníkà lọ ẹ wò ó nígbà tọrọ hijira ti parí nínú odòdó ìdíjà yìí pátápátá tó wá jẹ́ ibi èrò bá tètè ó ti wá wà nínú oṣù muharram ẹ̀já mú muharram lórí ti pé muharram lámú ní oṣù alákọ̀ọ́kọ́ tàǹtà tàbá wa mú lóṣù alákọ̀ọ́kọ́ tàǹtà tó ti wá di nǹkan táwọn amáka gẹ́gẹ́ táwọn á ti gẹ́gẹ́ bí ayẹyẹ tàbí nǹkan kankan rárá o àwọn olùmọ́ni kì í ṣe táwọn amáka táwọn àtúmọ̀ á ti ọdún kan táwọn àti ti ayẹyẹ táwọn àti kọ̀kọ̀ sínú rẹ̀ ètò tó pọ̀pọ̀lọpọ̀ níjẹ́ wà wọ ọsọ tuntun yóò múra yóò ṣe yóyóyó ẹ̀ àpò ọdún ìdílé àwọn yìí àpò kìíní ta àwọn yìí àpò gbogbo nǹkan wọ̀nyí rárá o nínú òfin ẹ̀sìn ọlọ́run kìí ṣe ọdún. òǹkà lásán ló ṣe kí ni òun náà lọ́jọ́ nù gbèsè ayé mùsùlùmí. bíbẹ̀ ẹ̀kọ́ tá a bá ti wá mú bá a ṣe mú yẹn náà a jẹ́ pé táwọn náà mú pa December pẹ̀lú kí wọ́n mú January tuntun lọ́dọ̀ tiwọn náà kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ mọ́jà sanra òfin ẹ̀sìn ọlọ́run ọba lélẹ́ yìí àwa sì láti dúró dáadáa pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ń kálukú ọ lọ rorí kíni tó ti dé nínú ẹ̀sìn ọlọ́run tó rí dáadáa ti síwájú àbí ò rí dáadáa ti síwájú ẹ bá rí dáadáa ti síwájú kó dúpẹ́ kọ́lọ́ kó sì fẹ́ lọ́ kọ́lọ́ gbà lọ́wọ́ òun ẹ tó bá yẹ pé kò rí dáadáa ti síwájú àǹfààní tún bẹ fún un kó ronúkú àdàkọ́já wọ́n bí ẹsẹ̀ ó sì fi ọlọ́run ọba ìrètí الحمد لله والصلاة والسلام على المبعوث راحة للعالمين دين محمد صلى الله عليه وعلى آله وسلم فيا عباد الله فيا أيها الحجاج حجاج بيت الله اعملوا على المداومة وأنه يجب عليكم أن تجتنبوا أمورا منها الشرك بالله سبحانه وتعالى بعد عودتكم من مكة المكرمة أو ما يؤدي إلى الشرك ثانيا هجر كل ما حرمه الله سبحانه وتعالى من شرب خمر وزنا وسرقة والربا والكذب والخيانة والظلم والغش وسوء الخلق وكل ما حرمه الله سبحانه وتعالى وعليكم بمداومة الأعمال الصالحة من إقامة الصلاة على وقتها وفي جماعة وفي المسجد ومداومة أعمال الخير بطاعة الله سبحانه وتعالى ورسوله ثم اعلموا عباد الله أن العلماء تكلموا كثيرا في إقامة وليمة وإطعام الحاج الناس الطعام بعد عودته من بيت الله الحرام فصل شيخ ابن عثيمين رحمه الله تعالى في هذا الكلام الكثير وقال ليس فيه بأس ولا يرى فيه بأسا في أن يطعم الحج الناس الطعام شكرا لله سبحانه وتعالى على عودته وعلى إنعامه عليه في إعطائه حق الحج إذا اجتنبت المعاصي كالإسراف وغير ذلك. ọgbẹni fún Ọlọ́run ọba ìṣẹ Ọlọ́run ìjẹrẹ kọmọ bọ ìṣẹ Ọlọ́run gbogbo àwa tí a jẹ ọmọ àyà wa tí ẹ ti hajj lè ìbẹ̀rù Ọlọ́run ọba ìrẹsẹ láti lọ́wọ́ yín àwọn nǹkan tẹ́ lọ rí lọ́hùn àwọn nǹkan tí ó tàwa kìí láti ṣe tọ́lọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ ni. olówó wa àwọn iṣẹ́ olóore tá à ń ṣe tó torí pápó nílé sàfún wa tẹ̀síwájú bẹ́ẹ̀ gbà ká dọ́hùn lọ́wọ́ wa ká mójútó àwọn iṣẹ́ olóore. ọ̀pá dandan o ti gbogbo wa náà ó jáde náà ti gbogbo àwọn nǹkan tí ọ̀dà oríṣiríṣi àwọn nǹkan ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀ omi bá ń lọ sí hajj tó bá dé báyìí ẹ máa lérò pé ó pé gbogbo ẹni tó bá lọ sí hajj fún ọlọ́run kó sọ́ra fún nǹkan tó ṣe yí pé kò ní jẹ́ kí hajj rẹ̀ ọjọ́ àtẹ́wọ́gbà torí pé nínú tí ò ní jẹ́ kí hajj ọjọ́ àtẹ́wọ́gbà táàjì sì tún wá fi bàjẹ́ òun náà ní kọ́jẹ́ pé oore téèyàn ti tẹ́lẹ̀ kọjá aburú téèyàn ti kéèyàn wá tún máa lọ sí lọ kí gbogbo alára àti fún jìnà sí gbogbo tọ́lọ́wọ́n ẹlòmíì ó ti mákàdé ọlọgbà ẹgbẹ́ ògbó ni ṣé sísẹrí àtìlámù wa ni kò ṣe nìyẹn tó bá mọ̀ pé ẹgbẹ́ olóògbó ni lọfẹ ṣe lọ sí kọnájú ká mọ̀ pé ibi tó wà nìyẹn tó bá fẹ́ ṣe islam ṣe islam rẹ kọ yanjú àmọ́ ọmọ wa lọ ọ̀tún ọmọ lọ òsì wọlọhìn tó bá ń ṣe lẹ́yìn ṣe mùsùlùmí ṣe hajj rẹ sì bàjẹ́ ẹjẹ àjìnà sí ẹbọ títẹ torí kọ́ lọ́wọ́ báyìí lẹ́jọ́ lóun fẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tẹ ṣùgbọ́n ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ jìnnà sí ẹbọ dáadáa orúkọ náà ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ ẹbọ fún ọ. gbogbo tí tún wá mú síbi ẹbọ síbi ẹbọ ìjà pàápàá jùlọ kí lọ àwọn kẹtọ́ náà ọba ọlọ́ọ̀fẹ́ yóò ní ìyẹn síbi ẹbọ. ẹ mọ́kàdé ní ti ọ̀fẹ́ gbogbo eléyìí dàpọ̀ ẹja sọ̀rọ̀ àmbẹ̀ ẹja kò torí tọ́lọ́wọ́n àrọ̀ wá ẹbọ tàbí tí ó mú yẹn lọ síbi ẹbọ lẹ́yìn ìgbà tí ẹ ti tibi tẹ́ ẹ lọ dé ẹjẹ kẹsì yóò tún mọ yẹn lórí kótó dáa sí wọn pé áá ìmọ̀ràn alála àti tọ́mọ̀ sórí ni bí àfa alágbájá o bí ìyá alágbájá o bí títa alágbájá láti jọ tó ti gé báyìí àlámọ̀yẹ sí ó sì bẹ̀rẹ̀ sí fún mójú tẹ́sì tẹ́lẹ̀ yìí náà rí ìyá tí ọlọ maka tó dé báyìí kí ló ṣe oyè padà bá pátá ti jíǹsì ni kọlọ́n bá a san wọlé san olóore kó tó bá ṣe ọ̀pọ̀lọpọ̀ bá ṣe fún wọn etí ń jábọ̀ kọlọ́n kó nu gbèsè ayé wọn. ẹgbẹ́rún nǹkan báyìí la fẹ́ kéèyàn jáwọ́ bí aburú padà sínú dáadáa lẹ́yìn ìgbà tó ti fi gbogbo fẹ́ gẹ́gẹ́ bí tí èkòrọ́ la lábàá fún ẹwà ẹlòmíì mutí káàkiri báyìí náà ni wọ́n sì fi ń pàtàkì ọ̀bùn. bẹ́ẹ̀ náà ni agbèrè títẹ ẹlòmíì bá káàkiri ni olè jíjà ẹlòmíì bá káàkiri ni ẹjẹ́ àtọ́ra gbogbo àwọn tẹ̀sí wọn yẹn rìbá owó èlé ẹjẹ́ àtọ́ra fún alikẹ́bì irọ́ pípa ẹjẹ́ ayẹra fún alikiyana ìmọ̀ àti jàmbá fáwọn èèyàn ẹ̀dẹ́kùn ẹjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ náà ni àbúl àbòtí títẹ ẹja pàtì bẹ́ẹ̀ náà ni alfish kéèyàn máa hu kéèyàn máa kéèyàn máa hùwà àgàbàgebè táwọn èèyàn ò fẹsẹ̀ ọlọ́run fẹ́ dàpọ̀ ẹja sọ́ra lóbi lórí gbogbo tí ọwọ́ tó ń kálukú wá sí nísìnyí bọ́ọ̀ bá lórúkọ tẹ́lẹ̀ òsì lórúkọ ńgbà tó ọba ti lọ sí mọ́tà tó ọba ti dé tọ́ bí ebi fi náà sọ pé ah, aláàjì ah, aláàjì rẹ̀ ti pera yín aláàjì tẹ aláàjì tọmọ pàdé wọn ní tẹ tó ti wàá sàdéhùn ha ẹjẹ atọ́ra o kódà tó bá jẹ́ fásitì gan lèyẹn ti báyìí yẹn tó ti gorúkọ yàlájì tí wọ́n lálàjì èsè dáadáa ni tí wọ́n lálàjì ọ̀gbọ̀rọ̀ ṣe dáadáa nù gbèsè ayé rẹ̀ àti wọ́n lálàjì ò lè ṣàtìṣe ó lè ṣàtìṣe ètò ọlọ́run nìyẹn kó lè ṣe kíni o ó lè ṣe àtìṣe tó bá ṣàtìṣe á pè lákèésí náà ni ṣùgbọ́n sáà mọ̀ pé tí ń bẹ́ẹ̀ náà àwùjọ ni pé wọ́n ti wá lérò pé irú ẹni yẹn wọ́n ti lérò pé láyé kò lè ṣe kíni o kò lè ṣàtìṣe so ẹjẹ́ àmọ̀ yìí pé àti lórúkọ kórúkọ ẹjẹ́ aṣọra gbogbo àwọn nǹkan tí ọ̀dá ẹjẹ́ àjìnà sí gbogbo ntọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ àwọn iṣẹ́ olóore ọwọ́ àdọ́wọ́ wa ká mójútó àwọn iṣẹ́ olóore ẹjẹ́ àmójútó àwọn iṣẹ́ olóore ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọláńfẹ́ tèmi àtẹnìkọ̀ọ̀kan wa kárí pa àwọn iṣẹ́ olóore torí pé iṣẹ́ olóore yìí ó ṣe pàtàkì púpọ̀ ọba kírun wa kọ́ bọ́ sásìkò fún wa dáadáa aláti mójútó a sì máa kí mọ́sálásí a tún wá máa kí ní jama ìsèpá wa tún ti hájìde àwọn iṣẹ́kíṣẹ́ àwọn ìwàkúwà àwọn ìṣekúṣe lèyìn tún wá lọ máa mójútó ẹlòmíì di tẹ́tẹ́ ní ẹlòmíì di ayò lọ́wọ́ àwọn sì tún ni subhanallah ọlọ́mọ sí wa ní gbogbo àwọn nǹkan yẹn i bákan náà ká mọ̀ yìí pé gbogbo ntọ́lọ́wọ́n bá fẹ́ a máa tẹ̀ láti ọlọ́run a sì máa tẹ̀ láti anabiwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni sáà ń fẹ́ fẹ́ni tó lọ sí hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kárí pé ìgbésí ayé rẹ̀ yí padà nínú ìbálò nínú ká ṣe dáadáa nínú ká sọ̀rọ̀ nínú ká hùwà nínú ká ṣèjọsìn nínú ká jẹ́ni tí ó tún máa ṣe dáadáa sí kó pé gbogbo àwọn ìwà olóore ìwà dáadáa yìí káṣe káṣe káṣe kí ni ò ká máa rí lára ẹni tó bá lọ sí hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kọ́lọ́run ọba kọ́dà ń kó sí àánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà nínú tó wà láwùjọ wa lónìí tí a ti tún lè kìlọ̀ fún àwọn alálàájì lé lórí òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tọ́nà ọba bá ti ní kí tètè dé síwájú kó tó di pé jùmọ̀ àdé ẹlòmíà wà lọ lára yóò lóun ò ní tẹ̀ wọ́n ò ní lọ jímọ̀ tuntun ni wọ́n mọ́sálásí lọ kírun gan ó ti gbà pé jọ́tò bá tó wọ jímọ̀ lòun ó fẹ́ tó bẹ̀rẹ̀ sí ni máa kírun jàmáà ní mọ́sálásí tàbí bẹ́ẹ̀ kọ́ jímọ̀ yìí sọ̀rọ̀ yẹn fóun àtijọ́ tó ń bá tó wọ jímọ̀ kò sí tí wọ́n pé wọ jímọ̀ o ọ dájọ́ kó o tó wọ jimá tẹ́lẹ̀ kó o ti máa ń lọ jumá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló ti dé tó tún ṣe kíni o tó wọn ti jumá rẹ lọ. tó o bá dé láàárọ̀ ìbáyìí tó o dé sílé láàárọ̀ yìí tí èsì gbọ́ rí òní rẹ̀ tó ṣe pé ah kò ní lè wá sí jumá kó o ṣe ń dé báyìí o dé sí jumá náà ni. bẹ́ẹ̀ ti ṣe ń dé báyìí náà ìyẹn ti dé sí kọ́ máa ṣe gbogbo àwọn tẹ́jọ ti rẹ̀ lọ ní mọ́sálásí ni. ẹ̀dàgbọ̀njà múra ká múra ká yí padà kó níbi irú títí yẹn àmì òtítẹ́ ní ìsìn ẹlòmíì òtítọ́ mẹ́jọ ìwọ́n tó wọ jimá wọ́n tó ẹsẹ̀ dájọ́ fáwọn èèyàn wọ́n tẹ̀sẹ̀ wá torí pé bàbá alágbájá fẹ́ wọ jimá ẹ dákun ẹja sọ̀rọ̀ àkókò níbi gbogbo pálapàla yìí ṣùgbọ́n ní òfin ẹ̀sìn ọlọ́run wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn olùmọ̀ wípé ǹjẹ́ ní wọ́n jẹ́ alálàájì sọ lọ tó dé ǹjọ́ tiẹ̀ lé pa ẹran kan tàbó tiẹ̀ lé dé oúnjẹ tó wá fi àwọn èèyàn pé tọ́ mo dé o àánú ọlọ́run ọba ni mo bá lọ ìrọ̀rùn ọlọ́run ọba ìlẹ́jọ́ lánàá mo bá dé ọlọ́run ti tún ṣe rọrùn fún mi láti rí tẹ́lẹ̀ àṣe bọ́lọ̀ ń ṣe fún mi lágbára tó mo wá fẹ́ pa ẹran yìí mo fẹ́ sóúnjẹ ṣùkúrọ̀ nílá pé mo fẹ́ dúpẹ́ fọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá wọ́n béèrè lọ́wọ́ ṣé òfarkos àti ṣé kọ́ ibùdó ọ̀tẹ̀mí àtàwọn míín nínú àwọn olùmọ̀ yìí pé ìjọ rọrùn kéyìn tí mùsùlùmí kò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe yí pé kò sì ní já sí àdádálẹ̀ fún nínú ẹ̀sìn ọlọ́run tàbí ẹ̀kọ́ tí ò sì ní já burú fún tí ò ní gba ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ṣé kọ́ ibùdó ọ̀tẹ̀mí wọ́n ti máa fọwọ́ tó fi ṣe eléyìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé láwọn ìgbèríko kọ̀ọ̀kan náà wọ́n lọ wà bẹ́ẹ̀ àwọn sọ ní ìlú mọ́kà wọ́n sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ yẹn ní ìlú kọ̀ọ̀tìmù wọn kò yí pé ń bẹ láwọn ìgbèríko kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe pé táwọn èèyàn bá dé wọ́n pe àwọn tí wọ́n bá dé láti mọ́kà wọ́n pe àwọn èèyàn pé kí wọ́n wá jẹun bàbá kọ́kọ́ ròyìn àwọn ará ìgbèríko yí pé nínú ìwà tó wà fáwọn ará ìgbèríko tó yàtọ̀ sí tiwa ni pé wọ́n ní àpọ́nlé wọ́n ká pé dáadáa báyìí ni lẹ́ni tí ó wá ti mọ́kàdé wá rò pé fún òun fi àwọn èèyàn láti pé òun fi dúpẹ́ fọlọ́ láti fáwọn ẹlòmí jẹjẹ láwọn tí wọ́n ti bùkátà rẹ̀ wọ́n lásán pé kọ̀tà burú kankan bẹ̀ pété àwọn láwọn ò yà burú kankan níbi ìṣirò rẹ̀ ọ̀tẹ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú o májẹ̀mú ẹyọ kan táwọn fi ti ni pé kọ́ májẹ̀pẹ́ ni ó ná ìná pa kọ́ má na owó ànájú kọ́ jẹ́ kó díwọ̀n àwọn tí tọ́jú pé wọ́n bá lọ ní wọ́n bá lọ dáná oúnjẹ sọ́kọ̀ àwọn èèyàn wá wá oúnjẹ wà ní òkú ṣẹlẹ̀ ìsìlámù fẹ́ asọ̀rọ̀ àbí yẹn. bákan náà nínú májẹ̀mú mi bomi wọ́n jẹ́ pé gbogbo àwọn tọ́nà ọ̀fẹ́ kò ní rò papọ̀ mọ́. ẹlòmíì yóò ti lọ pé lérè sálámà sálámà ẹ̀jíjọ́ àdínní sálámà o sálámà sálámà ọmọ adúlù wọn máa lu tó ti dán lójú kọ́lọ̀ ti gbà báyìí. ṣéjó tó ń jó sọ alijanna lọ nìyẹn ni àbò lérò kálí kìámà yẹn gan téèyàn bá wọlé alijanna o rò pé ọmọ àjò lọ ni ìfàyọ wà lórí yẹn gan ẹ̀dá fẹjá ṣọ́ra gbogbo àwọn tọ́lọ̀ ọ̀fẹ́ ìyọ́pá tó gbogbo mẹ́ ọtí lórí sí mẹ́ orin kódà àbájá pé gbogbo ẹ̀ náà lẹ́gbẹ́ ta o gbé síkà síta fún rẹ̀ wọn ni dèbí dùnú láti ara àmàmì rí díẹ̀ díẹ̀ ni kò sẹ́ni kankan tá à ń náwó fún ìwọ ni afọlá fún mo ti ní yẹn báyìí pé ẹsẹ gbọǹkan ẹgbẹ pàṣẹ wà lù tí ọmọ nàá ń bla lọrọ tí ọmọ nàá ń bla lọrọ ilé yẹn kò sí kí ni o kò sábúrúkú ayé wà sílá fẹ gbọ àmọ́ náà ṣe bẹ́ẹ̀ ẹjẹ kun ẹjẹ asọra ẹjẹ asọra lọ́pọ̀lọpọ̀ ní ìsìn wọn ti wá sọdá ayẹyẹ àmọ́ sọ káàkiri gbogbo ẹ káàkiri ẹjẹ kun ẹjẹ asọra gbogbo àwọn títí wọn yìí ìta ń sọ̀rọ̀ rẹ̀ ni pé alálàjídé ọ̀fẹ́ bu àwọn èèyàn ní oúnjẹ pé mo dúpẹ́ pé mo dé. kéèsì kò sì tún wá ní sínú èrò rẹ̀ pé tọ́ mo fẹ́ di mo fẹ́ ta oúnjẹ ni o. sẹ̀ǹbẹ́lú mi yóò ti mọ̀ kọ́fẹ́ fi ṣe bísẹ́ẹ̀sì ní kọ́fẹ́ fi táǹjẹ fáwọn èèyàn tọ́ba ti táǹjẹ fifty naira ọ̀fẹ́ fi gba one thousand. pé mo lè máa sọ ọ́kúrú sí i mọ̀ pé ńgbà torí gbọ́ ọ̀jẹ̀ ọ̀sẹ̀ kù yóò lọ ọ̀fẹ́ dúpẹ́ fọlọ́mọba lórí orí tọ́lọ́mọba ìdè ẹ dàpọ̀ ẹja rẹ̀ àwọn gbogbo tọ́lọ̀ ọmọ ìrìnsẹ̀ olóòfẹ́ ibi gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé eléyìí ọ̀nbẹ nínú àwùjọ wa pẹ̀lú pípọ̀ tí kì í ṣe kékeré lẹ́fà àwọn èèyàn tó máa wọ́n máa pe lérè gidi tààrà wọ́n máa pe wá ẹ dàpọ̀ ẹja sọ̀rọ̀ àti gbogbo àwọn títí yẹn tí gbogbo àwọn tó jẹ má burú bíi nípa tó gbogbo ńbẹ kò sá burú bẹ nínú tí wọ́n tún sọ náà ni pé kọ́ má jẹ́ pé títè tó pé yẹn ọ̀fẹ́ fi fa àwọn èèyàn gbá yìí ni ọ̀fẹ́ fi wọ́n gbá yìí pé ah ọba gan wa kódà chairman local government wa tó pè wọn náà àtúnpà àwọn báyìí àtúnpà àwọn báyìí àtúnpà àwọn báyìí kọ́ máa jẹ̀lé kódà àwọn olùmọ̀ àmọ́ sọ pé gbogbo òní tó bá pè wá sí láti fi wá gba yìí ká mọ̀ lọ. ìwọ ló sì gbọdọ̀ torí àti fi yàn gba yìí kó gbọdọ̀ pé sóde rẹ̀ sọ àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àyàwó tó ti fọ́ lọ sí ṣe hajj náà ọlọ́run ọba kọ́dà kọ́tẹ́ ọgbà ìjọsìn náà lọ́wọ́ gbogbo pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wù tí wọ́n fi kàtí débẹ̀ wọ́ ọlọ́run ọba aláfọwọ́yí dákùnbà ní sàfọ́yí fún wọn èyí tí wọ́n ṣe ní iṣẹ́ tó ní ìbámu dáadáa ọlọ́run dàpọ̀ bá ní tẹ́wọ́ bá lọ́wọ́ wọn ọlọ́run dàpọ̀ àbí ọ̀gbọ̀gbẹ́ sọ́fẹ́ lọ́nu wa náà á lọ á lọ mọ́tò gbé nu wa rántí dàpọ̀ sí ìrọ̀rùn tẹ́lẹ̀ àtẹnì kọ̀ọ̀kan wa á sì kí tá a fi lọ àlàáfíà tá a fi lọ ìpayọ̀ ọlọ́run tá a fi dé ìrójú láyé tá a fi dé ọlọ́run mọ́tò wọn ẹ̀nì kọ̀ọ̀kan wa ọlọ́run dàpọ̀ àbí ọ̀gbọ̀gbọ́ tó kù fún òdì ìlẹ̀ dàpọ̀ bá ní sọ̀wọ́n dé rọrùn lórí bí wọ́n ti ń bó wọn jáde náà láti fún wa fi máa rán àwọn èèyàn ní hajj ọlọ́dà fún wọn pè wọ́n pa ìdùnnú ìrọ̀rùn rọra ọlọ́dà fún wọn bá ní ṣe fún wọn ọlọ́wọ́n à ń bí ọ fourteen forty one tó kálẹ̀ fún gbẹ̀gbẹ̀ yìí ọlọ́run dákùnjọ́ bẹ́ẹ̀ ní àtẹnukọ̀ọ́kan lórí ìmọ̀ràn dákùnjọ́ bá wa lórí oore àgbẹ̀wọ́ ọlọ́run dákùnjọ́ bá wa lórí dáadáa oore tí kálẹ̀ ọlọ́run àbáko ṣe bẹ́ẹ̀ ní àtẹnukọ̀ọ́kan wa orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run dákùnmọ́jọ́ dàrú láéláé orílẹ̀-èdè nàìjíríà dákùnmọ́jọ́ dàrú láéláé orílẹ̀-èdè nàìjíríà mọ́jọ́ dàrú láéláé gbogbo gbàdámọ́ àríwá ti polúkúrú mú túnú rẹ̀ ọlọ́run dákùnbá ní gbọ́ ọ̀rọ̀ náà tó gbogbo àti wọn gbé tsunami wọn gbé yẹn pa ni wọn gbé yẹn pa má gbowó ni ọlọ́run dákun bá ní fún wọn sùúrù wọn ti fún gbé wa pa dákun wọn ti wọn gbé wa pa wó wọn gbára àwọn ọlọ́run ọlọ́run ògbó rẹ àfi ọlọ́run ọba ìlẹkẹ ọlá gbogbo àti wọn wà ní sòrò dákun bá ní nà wọn kò ní sòrò gbogbo ẹni tí ń gbọ́ haramu jẹ́ bá ní gba haramu kó lẹ́nu wọn gbogbo ẹni gba ọ̀nà halali jẹ́ dákun bá ní dogun halali dogun dé haramu jẹ́ haramu kó lọ́wọ́ halali tó lóore ọlọ́dà kò bá ní fi pààrọ̀ fún wa ìdùnnú tí kálẹ̀ ọlọ́kọ̀ wa ti fi gà tẹ̀lé kọ̀ọ̀kan wa ìbáda allah inna allah wa malaikata wa sallu ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallim taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله تعالى